Koiki Media bringing the world closer to your doorstep. Today being the 26th of December 2022, a wà nílùú ọjà ọ̀dàn níbi tí a fi ọ̀rọ̀ wá àwọn èèyàn wa lẹ́nu wò lórí ọ̀rọ̀ tí ó ń lọ pé àwọn Fúlàní ti sọ̀ráǹdì ọjà débi wípé àwọn ará ọjà ọ̀dàn wọn ò sùn mọ́jú ọjà ọ̀dàn láwa yìí ẹ káàárọ̀ sà ẹ sà kí lorúkọ yín lẹ́kùnrin rẹ sà. adémọlá orúkọ mi ni adémọlá akinsi níbi ọmọ ìlú ọjà ọ̀dàn. ok kí ni ó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn nǹkan tí a gbọ́ lálẹ́ àná yìí. ní alẹ́ àná so asáwà ní ìta bíbá aságbọ̀ formation pé àwọn fúlàní wọ́n ti wọlé láti ìgbòha eh, wọ́n ti fèsì ọ̀nà jọ̀dọ̀ pé ká wá àkàlàtì pẹ̀lú wọn so àsábẹ̀sí kọ̀lẹ́tì gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀ amúralẹ́dẹ̀ wọn ẹnu ìmúra náà láṣìwà tì náà tá a ṣe retí pé. ṣé ẹ wá kófìrí nǹkankan àbí báwo sà. ẹ òfìrí tá a kó ni pé àwọn èèyàn wa wọ́n ní wọ́n ti wọnú rìsáàfù kan ní sáìdì Kólé lọ sí Ìgbò pé àwọn èèyàn wa kan ti lọ bẹ̀ tí wọ́n lọ mọ́nítọ̀ bí wọ́n gẹ̀ẹ́tì wọn ẹnu ẹ̀ láwà báyìí. ìbéèrè tẹ́mi máa fẹ́ béèrè lọ́wọ́ yẹn má bínú o ṣé àwọn olórí nílùú yìí ṣé wọ́n kí ni ìgbésẹ̀ àwọn olórí nílùú yìí pẹ̀lú ọ̀rọ̀ yẹn. so ayọ̀ sọ pé àwọn náà gbégbèsè bet ìgbà tó jẹ́ pé ìrìn àjò wọn ti yàtọ̀ sí tiwa ọmọ Yorùbá làwà so ìrìn àjò tiwa la mọ̀ àmọ́ tiwọn ẹ ṣe àdúpẹ́ Koiki Media bringing the world closer to your doorsteps àwọn èèyàn wa ni wọ́n bá wa sọ̀rọ̀ yẹn a wà nílùú ọjà ọ̀dàn báyìí láti lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ táwọn èèyàn wá ń sá fún kámẹ́rà báyìí. ẹ̀yin èèyàn wa nílé lóko lẹ́yìn odi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ gbogbo ibi tẹ́ bá ti ń tẹ́tí gbọ́ wa a kí gbogbo yín ẹ má bínú àwọn èèyàn ń sá fún kámẹ́rà ni bọ̀ bó bá tún ṣe ń lọ àá máa fi tó yín létí àmọ́ àwa ṣì wà nílùú ọjà ọ̀dàn báyìí Koiki Media bringing the world closer to your doorsteps.